أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أبدا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله أرجو fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba tó tún jẹ́ àsàkẹ́ ọ̀run ọba tó dá mi tó ọlọ́run ọba yìí ló dé oríṣiríṣi ẹ̀dá nínú oríṣiríṣi ẹ̀dá tó wá dá ó wá sọ mí ènìyàn lẹ́dàá tí ó máa ronú tá à ń pè ní reasoning ó fi reasoning motor sí inú ọpọlọ ẹ̀dá sínú sísítẹ́ẹ̀mù ẹ̀dá ẹ̀dá fi ń ronú wípé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́ lọ́lọ́run ọba fi lànà fún wa wípé ká tẹ̀lé ìdá ká tẹ̀lé ibi tá a ti àbí ká tẹ̀lé ibi tá a ti móore ọba yìí náà làwọn dúpẹ́ fún òun lọba tó ṣe pé irú reasoning tó dá fún ẹ̀dá tó dá sínú ara ẹ̀dá sínú engine tí ń bẹ lára ẹ̀dá ẹnìkan ò lè bí ọlọ́run pé bóòlù ṣe ṣe tẹ́bá wòye sí i á rí i pé engine yìí tẹ́bá bí ọmọ kékeré nígbà tó wà lọ́mọ kókó irú ọmọ kókó ni tó bá ti ń dàgbà díẹ̀díẹ̀ ẹ wá mú ọmọ kókó ẹrẹ́rin sí òun náà ó fi ẹ̀rín dá padà fún yín ó ṣe mọ̀ wípé ẹ̀rín ló yẹ kóun fi dá padà ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ bákan náà ọmọ àkókò ẹ kó gbájú kan fún un tẹ bá wá fún un ní ìfọ́tí yìí ẹ rí wípé kò nífẹ̀ẹ́ ẹ̀rín dà padà fún yín ju wípé kó bú ẹkún lọ ó ṣe mọ̀ wípé ẹkún lọ ẹ kó òun sùn kò ṣe rẹ́rìn. àṣé ọlọ́run ọba ló kórí sí nìyí sára ẹ̀dá bákan náà òun náà ni bí a ń fọ èdè wa jáde mo pera mi Yorùbá ìkẹ́pẹ́ra rẹ̀ láwùsá àwọn ìkẹ́pẹ́ra wọn ní Ìgbò èdè wa pọ̀ kan ni bẹ́ẹ̀ tá bá wá wo àwọn èdè wọ̀nyí ṣé àwọn baba ńlá wa tí wọ́n kọ́kọ́ ń fọ èdè náà sáwọn náà kírètì èdè náà ni wípé come ní jẹ́ wá up ní jẹ́ òkè down ní jẹ́ ilẹ̀ right ní jẹ́ ọ̀tún left ní jẹ́ òsì nọ́ọ̀sì ní jẹ́ mú ṣé wọ́n fọ́ọ̀mù rẹ̀ ni tó bá tẹ̀jọ́ pé wọ́n bá fọ́ọ̀mù rẹ̀ ni ṣó ṣeéṣe kí wọ́n fọ́ọ̀mù rẹ̀ láàárín ọdún tí wọ́n lò láyé ni tó bá jẹ́ fọ́ọ̀mù ni wọ́n rí nǹkan bí tí wọ́n ṣe mọ́jú kọ́mọ fọ́ọ̀mù rẹ̀ lọ nítorí pé àwọn gbólóhùn yìí pọ̀ débi wípé tí wọ́n bá ní kí wọ́n kọ ẹlòmíì àwa náà mọ̀ wípé kálukú ní lọ sí skul àwọn kan lọ skul wọ́n ń fẹ́ẹ̀lì àwọn kan sì ń páàsì a jẹ́ pé káwọn kan máa gbéde nì káwọn kan sì máa gbọ́ láwọn àtàjẹ́ Yorùbá náà àmọ́ kò rí bẹ́ẹ̀ kò wá sẹ́ni tó pera rẹ̀ Yorùbá tí ò gbọ́ Yorùbá kò sì ṣeé ṣe kéèyàn sọ pé òun ṣe exam gbogbo náà wá páàsì ṣé ó ṣeé ṣe ni a rí i pé nínú exam wọn tá a máa ń ṣe skul gàgán mọ̀ ìpinnu they must be failure they must be pass ló jẹ́ lẹ́tọ́rà míì tó bá fi páàsì fáwọn ọmọ rẹ̀ á rí i pé wọ́n wọ́n kọ́ iṣẹ́ rẹ̀ pé bó ló ṣe jẹ́ nítorí pé a believe wípé pass ó gbọ́dọ̀ jẹ́ ti gbogbo èèyàn tó báwọn náà wá léde náà sí àwọn baba ńlá wa wá kọ́ wa ní tá a fi wá mọ̀ rárá àjẹgbé reasoning moto tí ọlọ́run ọba dá sínú ara wa yẹn ó ní iṣẹ́ kan tí ń ṣe tẹ́lẹ̀ kò mọ́ sẹ́dọ̀ àyàfọ́ ọlọ́run ọba Allahu akbar ọlọ́run ọba tó wá sílẹ̀ iná la dúpẹ́ fún iná alhamdulillah kúlù alhamdulillah gbogbo ọpẹ́ tọ́lọ́run ọba ni ọlọ́run ọba tẹ wá dúpẹ́ fún yìí òun ló ní lẹ́yìn iṣẹ́ kẹrìtún láàzì ìdánilẹ́kùn wọlé nǹkan fọ́rọ́tún láàdábìlẹ̀ ṣẹ̀díd lópin ìgbà tí a bá ń dúpẹ́ fún yóò mọ̀ sálẹ́kùn rẹwà ẹ̀já mọ́ dúpẹ́ fún ọlọ́run wò. من ذا الذي ما ساقتم ومن له لحسنى فكت محمد الهادي الذي عليه جبريل هبت من الذي ما ساقتم àwọn ń béèrè lọ́wọ́ wa yìí pé àfa ló kọrin yìí àfa wa ni man dha alladhi ma saqattum sẹ́nìkan ń bẹ tó ṣe wípé kò ṣẹ̀ṣẹ̀ kan rí kò wá ṣàṣìṣe rí láyé tiẹ̀ sówà rhetorical question ńlẹ́lẹ́yìí tí ánsá rẹ̀ ò nídìí kẹ́nìkan fọ́ yóò fúnra rẹ̀ lánsá wọ́n máa lahùn làwọn sì náà fàkàt tó wá jẹ́ pé gbogbo èèyàn àbí gbogbo ìpátá ló wá ń ṣe dáadáa àwárẹ̀ ní tíṣà burúkú sí. muhammadu lahadi lẹ́dí afáwa mú èsì wá pé muhammadu anabiwa muhammadu alahadi ẹni tọ́lọ́ fi mọ̀nà olùmọ̀nà nínú alẹ́bí òun náà rẹ tó ṣe wípé alẹ́ jìbìrì ìlú abat ọ̀dọ̀ ẹni ọlọ́run máa rán jìbìrì ìlú láti lọ fún níwáyé ayégbé Muhammad yìí òun ni ọlọ́run ọba ṣe lẹ́ni tó yẹ pé kò ṣàṣìṣe àwọn àṣìṣe tó bá wà ṣàṣìṣe kò lè jẹ́kọ̀ọ́ fún wa ni àwa tọrọ ìkẹ́ ọlọ́run atọrọ ìkẹ́ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad atọrọ rẹ̀ fáwọn aráalé ẹ̀ atọrọ rẹ̀ fáwọn sàhábẹ́ àti gbogbo àwọn mùsùlùmí pátá kọ́lọ́n ibi tá a ti mọ mi ìmọ̀ a ò ní lè gbà nígbàgbé ibẹ̀ a ó mọ̀ rántí ibẹ̀ náà ni wàlá máa ń sá mọ́láwòláhù ọjọ́ aláàdé àhìmá wàjọ́ aláfarukọ́ bẹ́ẹ̀nà rọ̀fù ìwà máa ń sọ bí ọjọ́ aláfarukọ́ bẹ́ẹ̀nà rọ̀fù ìwà máa ń sọ bí. àfẹ́lá kìnnìsíyá ní àdìbàbọ̀ àlìmọ́. أبا أستاذ الرشيد مدير شبابي أبا أستاذ الرشيد مدير شبابي أفلحك ولا بأس من لولاه èmi ò ní gbàgbé ẹni tó ṣe é gbé ọlọ́run lò ní sábàbí ó jẹ́ alùdá àyìnmọ̀ tí ó bá gbé ọlọ́run bá wá lò wọ́n ní sábàbí alùdá àyìnmọ̀ ìyìn bá jẹ́ láìmọ̀ kan títí pátápátá láéláé wọ́n jẹ́ aláfarukọ́ ń bá ìnáwó fún ìwà máa ń sọ bíi ìbájálá ìmọ̀ kan tí gbẹ̀mí ní mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin rọ́fọ́rù tí ń ṣe dómà wàmọ̀nsọ́bì tó ní násìbù fatiha àmọ́ jápọ̀ mọ́ra wọn ni bẹ̀lẹ̀kásíra ìjẹ́dì bẹ̀lẹ̀kásírì àmọ́ ẹran pọ̀ ni àmọ́ lòun fún wa. àfẹ́rẹ́ àkíní sí ya ni àdéhìí bá mú alẹ́mà mi nígbàgbé àyè tó jẹ́ pé àdìbàn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n mú alẹ́mà ẹni tí sì máa ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni tó jẹ́ onímọ̀ ọlọ́run wá sí wọ́n ní sheikh doctor doctor wọ́n wá jẹ́ bàbá dáadáa sheikh mahmood ali adini abba abed ẹ̀rọ ashidi mudiru shababi àwọn náà ní bàbá àbáwá ustaz abdulrasheed tọ́jú mudiru shababi kẹsìdá kọ́lọ̀ bá ṣẹlẹ̀ fún wọn. bákan náà lànà tí àwọn àfáwá sheikh miftahuddin babalagbàgbà ní ọ̀yọ́ a sì rántí àwọn sheikh abdulsami àwọn òbí wa méjèèjì ọlọ́run dákun bá a ṣe ra fún wọn ọ̀pọ̀lọpọ̀ búrọ́hámù máa kà máa rọ́bàyà ní sọ́gí èrò ànágbèrò àmùhùnmá ọlọ́run kà máa rọ́bàyà ní sọ́gí èrò bá a ṣe fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún wa nígbà táwọn kékeré ọlọ́run dábàá ṣe ra fáwọn òbí wa. èyí táwọn fi bá a sọ̀rọ̀ òun náà ayọ̀ ọlọ́run ti bẹ̀rù sọ́rọ̀tù Zariyat ní àyà mọ́kànlélógún tí ọlọ́run bá sọ pé bismillahir rahmanir rahim Wafi أنفسكم afala تبصرون Wafi أنفسكم ó ń bẹ nínú ara yín ó ń bẹ nínú ẹ̀mí yín àfàlà tubsirun sí ẹ̀ wòye sí ni sí ẹ̀ wò ni wọ́n fi anfusikum àfàlà tubsirun tẹ́ bá lè wòye sí àṣẹ ń bẹ nínú ara yín ọlọ́run ọba dá àwọn tí wọ́n ń bẹ lára wa tí wọ́n sì jọ àwọn kankan tá à ń bẹ ní agbègbè wa tó wá jẹ́ pé n ti ń bẹ lára wa yẹn tó bá ní àwọn pírọ́blẹ́mù kọ̀ọ̀kan n ti ń bẹ lágbègbè wa ó mọ ṣàgùn ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwa lè bí bó ṣe wù ló ṣe ṣe pé yẹ̀ṣà ò ká dírò àmì yẹ̀ṣà ò ńlọlọ́run ọlọ́run ọba ló dá àwọn nǹkan wọ̀nyí ó wá fi jọra wọn tó wá fi jọra wọn èyí ó wá máa ń fúnra wọn ẹ jẹ́ wá mú àwọn àpèjúwe wá ọlọ́run ọba dá tìmá tìmọ́tì tòmátò dábàáwo tòmátò àti àwọn ẹ̀yà ara wa ó jọbi kan tí à ń pè ní kidney àmì tí à ń pè ní heart heart of woman tí ń jẹ́ ọkàn inú ọkàn yìí tá bá la ọkàn sí méjì a rí wípé a ní four parts gẹ́gẹ́ bí àwọn tá a ṣe biology nígbà táwọn ń secondary school a rí wípé inú four parts yẹn a ní auricle right auricle right ventricle left auricle left ventricle ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin section mẹ́rin níbẹ̀ nínú heart wa tòkè wa tìsàlẹ̀ wa auricle tòkè ventricle tilẹ̀ bákan náà ló ń bẹ nínú ti tìmọ́ tìmọ́ ní àwọn four layers sábà là sí méjì a rí i pé apá ọ̀tún lókè nísàlẹ̀ apá òsì lókè àti nísàlẹ̀ auricle tòkè ventricle tìsàlẹ̀ lọ́wọ́ àfiwéra wọn wọ́n tún wá jẹ́ jẹ́ kọ́lọ̀ kan náà red pupa ní méjèèjì lẹ́yìn láàrin tìmọ́ a ní àwọn kinní kan láàrin wọn ẹni tí ń bẹ láàrin là ń pè ìkan bẹ tó ń jẹ́ sectum ìkan bẹ tó tún dórúkọ mi wọ́n pọ̀ lóríṣiríṣi ìyìn tá wọn nù tọ́ba wá pé bí a béèrè lọ́wọ́ àwọn medical practitioners àbáwọn doctors wọ́n mọ̀ sọ fún wa wípé iṣẹ́ tìmọ́tì òun náà ni pé kó fún wa ní good function to our heart ń ṣiṣẹ́ àlùbáríkà kan láà nínú sínú ọkàn wa ni tọkàn bá ní problem wa ni ká lọ máa jẹ tìmọ́ àṣé ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ wá fí àǹfọ̀ṣẹ̀kàn àǹfààlà àtúbọ̀ṣẹ̀rò ọlọ́run ní ẹ wòye síra yín tẹ bá wòye sí ó ń bẹ lára yín ẹ̀yin náà ẹ wo ẹwà ẹwà ẹwà tá à rìn nì ní tó jọ lára wa náà ni kídìní wa kídìní wa ṣéèpù rẹ̀ ṣéèpù ẹwà ni àṣé ẹwà gan fúnra rẹ̀ is a protein and is functioning for the kidney Kidney, yẹn ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀wà tàbá ń jẹ́wà àti kídìní yóò mọ wa in good function ẹ bèrè àwọn practitioners lábẹ́ bẹ́ẹ̀ òun náà ni ọsàn fún àwọn obìnrin lélẹ́yìí a rí i pé tàbá la ọsàn sí méjì ó ní àwọn ìlà kan àwọn yẹn náà ń pè ní veins nínú mammary gland obìnrin tí ń jẹ́ ìgbáyà rẹ̀ nínú gbáyà obìnrin a rí i pé òun náà ní àwọn veins tó yẹ pé ó mú ẹ̀jẹ̀ àwọn tí ń mú omi wọlé àwọn tó mú ẹ̀jẹ̀ wọlé tó ń mú jáde wọ́n bẹ́ẹ̀ ń bẹ́ bákan náà ló sì wà lára ọsàn omi ń bẹ lára ọsàn fẹ́ǹsì ń bẹ lára ọsàn ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ àṣé ẹni tí bá mọ̀ mu sàn dáadáa náà àwọn obìnrin yóò mọ ní good function in in in her gland nígbà ya rẹ̀ ọlọ́run tó wá ṣe bí a ṣe wá fi àǹfùsì kún àfàlà tòrò ṣèrò ẹjá lọ wá àwùsá àṣàlà àwùsá ráùndì ni orí wa ráùndì ni ọlọ́run wá ṣe ẹ̀yìn àwùsá ní dúdú irun orí wa dúdú ni bó tẹ̀ jẹ́ pé àwọn kan ti ti wọ́n funfun àwọn kan ti wọ́n pupa àmọ́ dúdú òun ló kọ́mọ̀ jù dúdú ni ẹ̀yìn àwùsá tàbá wá là sí méjì iná á rí i pé inú haúsá ó jẹ́ funfun orí wa náà ẹja là sí méjì á rí i pé tàbá kó jáde ọpọlọ ni funfun lọpọlọ tàbá wá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ doctors wípé kí ni function haúsá ọmọ sọ pé ó ń ṣiṣẹ́ fún brain àṣẹ ọlọ́run bá fi wéra wọn wípé ètò bá fẹ́ mọ tí ó mọ̀ ṣiṣẹ́ fáwọn pátì kan nu ara yín àṣà àwọn kan tó jọ pátì náà ni wọ́n fi àrùn fòṣe àfàlà tubsirun ó wá pọ̀ bẹ́ẹ̀ tábà lọ carrot táwa là níbù àmú carrot àwa là níbù tábà wá là níbù ẹja wá wò tábà wá wò á rí i pé ó ní ráùndì bíi mẹ́ta sí mẹ́rin nǹkan tábà wojú wa náà di interface wájú rẹ̀ di face tá a lè máa rí tó jẹ́ outermost part tá a lè máa wò níbi ojú wa a ní ráùndì àkọ́kọ́ nínú. No tó yẹ pé ẹlòmíì lè ní títí ẹ jẹ́ blue títí ẹlòmíì lè jẹ́ red títí ẹlòmíì lè jẹ́ yellow oríṣiríṣi kọ́lọ̀ ni àkọ́kọ́ round inú ni nínú rẹ̀ náà rí pé ó ní àwọn bíi ìlà bíi ìlà ètò tẹ̀lé ni dúdú common tó common sí gbogbo ọmọ ènìyàn òun náà níbi ìlà ká tó wá sọ funfun tó ń bẹ lẹ́yìn rẹ̀ tábà wá lọ wo kárọ̀tì náà tinú ó ní ìlà ìmíì tó tẹ̀lé òmíì tó tẹ̀lé lè náà àṣé ọlọ́run bá fi wéra wọn wà fi àwọn fúnṣekùn àfàlà tó bò ṣe rò ó gbẹ lára yìí tẹ bá lè wòye sí. kí wàá ní ó fẹ́ mú gbogbo eléyìí wá àṣẹ ọlọ́run bá ní tó fi ń juwe làáfàá kan fi ń sọnù orin wọn wípé wọ́n fi kú lè ṣe ìlàhùn àyẹ̀tọ̀nù. تدل على أنه الواحد وفي كل شيء له آية ó ń bẹ nínú gbogbo nǹkan kí ni àmì ọlọ́run tadolo ala ànáwó láàyèdò bí gbogbo ẹ fi ń tọ́ka wípé ọlọ́run ọba kaṣọ náà ni ẹja mọ̀ sí ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọlọ́run ọba òun ló ní gbogbo nǹkan òun ní gbogbo nǹkan sì yé nǹkan ò yé wa ọ̀fíì nítorí náà àfi sọ pé subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu alal mursalin walhamdulillahi rabbil alamin kọ́lọ́n kókó ayọ̀ níbi covid yìí